mo kí yín káàbọ̀ ní gbogbo ibi tí àtẹ́gùn ìkànnì yìí ń fẹ́ dé mo kí yín ẹ káàbọ̀ sí ìkànnì akọ́mọlédè olúwagbémiga orúkọ mi ni olúwagbémiga ọmọ babayẹmí tí mo jẹ́ akọ́mọlédè àti àṣà ẹ̀yà yorùbá gẹ́gẹ́ bí òní ti jẹ́ ọjọ́ àkọ́kọ́ àti ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀kọ́ wa ó ṣe pàtàkì ká ṣe àgbéyẹ̀wò àkàsọ̀ tí í gbéni dépele gíga nínú mímọ èdè Yorùbá kọ àti mímọ̀ ọ́n kà. Tí bá ń sọ̀rọ̀ nípa àkàsọ̀ yìí, ó jẹ́ ohun tí a ò lè fojú rénà nítorí wípé òun gangan lòpómúléró nínú ṣíṣe ìkọsílẹ̀ ọ̀rọ̀ tí ó ń ti inú wa tàbí tó ń ti ẹnu wa jáde. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí, mò ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ nípa lẹ́tà nítorí pé àwọn lẹ́tà ni à ń lò Àsopọ̀ lẹ́tà ló ń di ọ̀rọ̀ tá à ń kọ sílẹ̀. Bí èrò bá ti inú wa jáde, kódà o lè jọmọ Yorùbá tó ń sọ Yorùbá dáradára. Bí o kò bá ní ìmọ̀ tó nípa lẹ́tà èdè Yorùbá, o ò ní lè kọ ọ̀rọ̀ tí ó ti ẹnu ara rẹ gangan jáde sílẹ̀. Fún ìdí èyí, ó tọ́ ká ṣe àgbéyẹ̀wò lẹ́tà èdè Yorùbá. Tá bá ń sọ̀rọ̀ nípa lẹ́tà, lẹ́tà mo ti ṣàlàyé fún wa pé lẹ́tà ni à ń lò láti kọ àwọn ọ̀rọ̀ sílẹ̀ òun náà la sì ń kà tí a fi ń fi òye gbé ọ̀rọ̀ tí ènìyàn bá kọ kalẹ̀ ṣùgbọ́n àkójọpọ̀ lẹ́tà yìí òun ni àwọn elédè fún ní orúkọ lẹ́tà tí èdè kọ̀ọ̀kan ní òun la sopọ̀ tá à ń pè ní álífábẹ́ẹ̀tì irú èdè bẹ́ẹ̀ ohun tí mò ń ṣàlàyé fún wọn ni wípé álífábẹ́ẹ̀tì jẹ́ àkójọpọ̀ lẹ́tà fún èdè kọ̀ọ̀kan bí èdè òyìnbó ti ní álífábẹ́ẹ̀tì rẹ̀ ní èdè yorùbá ní ní èdè faransé ní ní gbogbo èdè kọ̀ọ̀kan ní tiwọn kódà ní ilẹ̀ nàìjíríà wa níbí gbogbo oríṣi èdè kọ̀ọ̀kan tó ní òun ló ní álífábẹ́ẹ̀tì tirẹ̀ ìyún ni wípé kì í ṣe wípé álífábẹ́ẹ̀tì èdè yorùbá ni gbogbo ẹ̀yà yòókù ń lò ìyún ni wípé àdámọ́ ni álífábẹ́ẹ̀tì jẹ́ fún èdè kọ̀ọ̀kan fún ìdí èyí bí wọ́n bá bi ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè yorùbá wípé álífábẹ́ẹ̀tì mélòó la ní o gbọ́dọ̀ lè sọ wípé álífábẹ́ẹ̀tì kan ní èdè Yorùbá ní álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ẹyọ kan ni lẹ́tà inú álífábẹ́ẹ̀tì wa òun ni márùndínlọ́gbọ̀n ìyẹn ni pé ẹ̀kọ́ àkọ́kọ́ tí a kọ́ lónìí ni wípé álífábẹ́ẹ̀tì kan ni èdè Yorùbá ní lẹ́tà wa ló jẹ́ márùndínlọ́gbọ̀n ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn lẹ́tà náà bí wọ́n ti rí bí a ti ń pè wọ́n àti báwo gan ni wọ́n ti rí gan. wọ́n ó máa ka lẹ́tà náà fún wa ẹ máa bá mi ká lọ. a b d e ẹ e, fi gi gbi i i jí kí lí mí ní hó họ́ pí rí sí ṣí tí hú wí yí n ó kà á lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n báwo ni n ó ti kà á léléyìí n ò ní kà á bí mo ti kà á tẹ́lẹ̀ torí ọ̀pọ̀ ènìyàn ní òkèlè mọ ìyàtọ̀ rẹ̀ láti ilẹ̀ bí mo bá ṣe ń kà á n ó mọ sọ bí wọ́n ṣe ń kọ ní èdè òyìnbó nítorí wípé ọ̀pọ̀ wa ló jẹ́ pé a ti mọ èdè òyìnbó gan ju èdè abínibí wa lọ so wọn fún ìdí èyí wọn mọ sọ bí a ti ń pè é ní èdè òyìnbó àti ní èdè gẹ̀ẹ́sì ha ó kọ bí wọ́n ti ń kọ lẹ́tà a ní èdè òyìnbó b bí b tí wọ́n ń kọ náà ni d bákan náà ni a a ti èdè yorùbá bí wọ́n ti ń kọ hi ní èdè òyìnbó o ní a tiwa fún ìdí èyí ó yá kọ sílẹ̀ a ní tiwa i ní ní èdè òyìnbó ẹ e, ẹ e ní èdè yorùbá òun náà rí bí i ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin wọn ni wípé òun ní ọmọ lábẹ́ nígbà tí a tí mo pè tẹ́lẹ̀ kò ní ọmọ lábẹ́ fún ìdí èyí ohun tí mò ń sọ fún ọ ni wípé kọ hí bí wọ́n ti ń kọ ní èdè òyìnbó kó wá kàn mọ́ sí lábẹ́ òyìn ní ẹ sí sí sí òun ni f ní èdè òyìnbó kọ f bí wọ́n ti ń kọ ní èdè òyìnbó sí là ń pè ní èdè yorùbá gí gí eléyìí tí àwọn elédè òyìnbó ń pè ní g bí wọ́n ti ń kọ́ ọ̀hún ọ̀yà kọ́ ọ̀bẹ̀ <laughs> ọ̀kàlẹ̀ jíùn gí là ń pè ní èdè Yorùbá gbì gbì gbì gbì ó jẹ́ àsopọ̀ gí àti bí ìyẹn ni pé àsopọ̀ jí lẹ́tà jí àti bí ti èdè Gẹ̀ẹ́sì ó ní gbì ní èdè Yorùbá wọ́n ṣàlàyé ìdí tí G àti B tí wọ́n fi parapọ̀ láti di ìró kan fún un ká tó parí ẹ̀kọ́ yìí tó ti kọ́ àfihàn kárẹ̀ a wá kọ he he eléyìí tí èdè òyìnbó ń pè ní h ó kọ i tó o bá ti kọ́ yá tẹ̀síwájú i míì èyí ò ní èdè òyìnbó ń pè ní hi ẹ̀yà kọ́ bẹ́ẹ̀ kọ́ tó fagi wá báyìí tó fa oníbù ó fa onírò kan ó fa oníbù sókè ó fa oníbù sísàlẹ̀ òní yí o sì lè kọ kékeré rẹ̀ náà síbẹ̀ bá a ti ń kọ ẹyin eh, lẹ́tà ńlá ọ̀sàmọ̀ <laughs> bẹ́ẹ̀ ti ń kọ lẹ́tà kékeré lédè gẹ̀ẹ́sì ọ̀yà kọ bẹ́ẹ̀ <laughs> ọ̀ka rẹ̀ lẹ́yìn yun ọ̀ wá kọ jí jí jí òun ní èdè òyìnbó ń pè ní j <laughs> bó ti ń kọ j ọ̀yà ọ̀ka rẹ̀ jí kí òun lè dé òyìnbó ń pè ní k kí tí èdè òyìnbó ń pè ní k lí tí èdè òyìnbó ń pè ní l mí òun ni èdè òyìnbó ń pè ní m mọ kọ́bà ní òun ni èdè òyìnbó ń pè ní n ní O ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni bí wọ́n ti ń kọ́ lédè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ọ ọ náà ní tirẹ̀ bí ihò ti rí òní ọ wàá fi ọmọ sí lábẹ́ bó o ti fi ọmọ sí ẹ lábẹ́ lẹ́ẹ̀kan ọ̀hún ọ̀sìn fi ẹ̀hìn pín pín gẹ́gẹ́ bí èdè gẹ̀ẹ́sì ti ń kọ pí pín rí bí èdè gẹ̀ẹ́sì ti ń kọ r rí sí sí sí s ní èdè gẹ̀ẹ́sì ní yorùbá ń pè ní sí ṣì ṣì ṣì bó o ti kọ ẹ̀sìn ọ wà kan mọ̀ sí lábẹ́ èyí ò ní ṣe tí tí u u bí ẹ ti ń kọ u wí bí ẹ ti ń kọ w wí àti yí ìyẹn ni bí ẹ ti ń kọ y jẹ́ wọn kà papọ̀ kájọ kà pọ̀ bí àtikọ́ a b. D he, hẹ́, fí, gí, gbì, hí, hí, jí, kí, lí, mí, ní, O họ́, pí, rí, sí, ṣì, tí, pu wí àti yí. Àwọn wọ̀nyí ni àwọn lẹ́tà èdè Yorùbá tí wọ́n parapọ̀ jẹ́ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Tó o bá ṣàkíyèsí, tó o bá kà wọ́n ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún àti mẹ́fà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, o ó rí i wípé márùndínlọ́gbọ̀n òní gbogbo wọn jẹ́ ìyẹn ni wípé o gbọ́dọ̀ mọ̀ wípé nígbà tí èdè gẹ̀ẹ́sì ní lẹ́tà mẹ́rìndínlọ́gbọ̀n twenty six èdè yorùbá ní márùndínlọ́gbọ̀n tí í ṣe twenty five kí wá ní ìyàtọ̀ láàrin méjèèjì ìyẹn ni tó bá wò dáadáa ó ṣàkíyèsí wípé sí tí èdè gẹ̀ẹ́sì ní àwa ò ní èdè yorùbá ò ní ohun tí à ń lò dípò rẹ̀ ó ní ó wà ní ìsàlẹ̀ tí mo kà fún ọ èdè yorùbá kò ní lẹ́tà q tí èdè gẹ̀ẹ́sì ní nítorí pé q nínú ọ̀rọ̀ wa la mọ́ ń lo lẹ́tà q tí mo ṣàlàyé fún ọ eléyìí tí àwọn ń pè ní k ní q tí àwọn ń lò èdè yorùbá kò ní v nítorí wípé ọ̀rọ̀ wa fí ni à ń lò fún gbogbo ọ̀dọ́ bá ti ní fí nínú eléyìí tí ó wà lókè eléyìí táwọn ń pè ní f sí ni àwa ń lò dípò rẹ̀ èdè yorùbá kò ní x àní bẹ́ẹ̀ sì ni àní z àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ nu èdè gẹ̀ẹ́sì ó kan ló dín àwa ní méjì tí a pè ní o àti họ èdè gẹ̀ẹ́sì i kan ló ní àwa ní a àti ẹ èdè gẹ̀ẹ́sì s kan ló ní àwa ní s àti sh orí wípé wọ́n yàtọ̀ sí ara wọn. ohun kan tí o gbọ́dọ̀ mọ̀ jẹ́ kí n ṣàlàyé dáadáa fún ọ gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀kan nínú àwọn lẹ́tà èdè Yorùbá o lè mọ̀ wò pé kí ni ìyàtọ̀ nínú o àti họ sí àti ṣì gì àti gbì gbogbo ẹ̀ ni wọ́n máa ṣàlàyé ní ẹyọ kọ̀ọ̀kan èyí tí a ò bá lè parí lónìí a ó máa sọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. gí àti bì tó parapọ̀ di gbì jẹ́ ìró kan láti lè wà pẹ̀lú ìbámu àkọ́tọ̀ èdè Yorùbá eléyìí tó sọ wípé kọ́nsọ́náǹtì méjì kò gbọdọ̀ dúró papọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá kí ni kọ́nsọ́náǹtì kí ni fáwẹ́lì a ó ṣàlàyé rẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ó àti họ é àti ẹ wọ́n ní oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ wọn gangan ni àmì abẹ́ wọn ohunkóhun tí o bá kọ bóyá o kọ é láì fàmì sí é ni èmi ò pè é fún àpẹẹrẹ edé èèbẹ̀ kò ní lámì lábẹ́ nígbà tí ẹdẹ tàbí ẹ̀dẹ̀ yóò ní àmì lábẹ́ o gbọ́dọ̀ mọ ìyàtọ̀ wọ̀nyí èyí ló fi ọ́ hàn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá ní gbogbo ìgbà tó bá ti ń kọ ẹ́ máa fi àmì sí abẹ́ rẹ̀ kó lè fi ìyàtọ̀ hàn láàrin òun àti he bí o bá sì ti ń kọ ṣì máa fi àmì ìsábẹ́ rẹ̀ kó lè fi ìyàtọ̀ ṣì hàn sí sì ṣì gẹ́gẹ́ bí a ti sọ wípé kọ́nsọ́náǹtì méjì kò gbọdọ̀ dúró tira wọn òun ló mú ìró ṣì wá. nítorí wípé ọ̀pọ̀ ènìyàn tó bá fẹ́ kọ Ṣadé yóò kọ Ṣadé ó rí i pé ó ti kọ kọ́nsọ́náǹtì méjì papọ̀ àti hí eléyìí tí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ní èdè Yorùbá wọ́n ṣàlàyé fún wa dáadáa nínú ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ìfáàrà la ṣe sí álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí mo kà fún wa Àwọn lẹ́tà náà ni a, b, d, a, e, ẹ, e, f, g, b, h, i j, k, l, m, n, o, ọ, p, r, s, t, u, w àti y. Àwọn wọ̀nyí ni lẹ́tà èdè Yorùbá tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Má ṣe gbàgbé, álífábẹ́ẹ̀tì kan la ní, lẹ́tà wa ló di márùndínlọ́gbọ̀n. Ibí ni wọ́n ti máa ṣe ẹnu dédé síbí ní ọ̀sẹ̀ yìí títí tá a tún fi máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Orúkọ mi ni Olúwagbémiga ọmọ Babayẹmí tí mo jẹ́ akọ́mọlédè yín. Ẹ ṣé, o lè fi àwọn àwọn ohun tí o rí gẹ́gẹ́ bí àkíyèsí tàbí ohun tí o fẹ́ kí a fi kún ètò yìí sí inú ìfi ìfìwéránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ tó wà lábẹ́ ohùn yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì lè kàn sí mi ní orí ẹ̀rọ ayélujára Facebook lórí babayemi samuel olúwagbémiga tàbí kó o lọ sí ìkànnì abẹ́yẹfò tó ń pè ní Twitter at iamsambabs tàbí kó o lọ sí. Si, uh, Instagram ní sambabs underscore ho tàbí kò pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀fà àrùn ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ àrùn àti ọ̀kan zero eight one three six five six eight eight five one ìyókù di ọ̀sẹ̀ tó ń bọ̀ láyọ̀ làó pàdé.